adúpẹ́ fún ọlọ́run adúpẹ́ ní ẹ̀kan sí àpàdọ̀pẹ́ pẹ̀lú alhamdulilayi rabbil asadi asáde bá kó ní ọdún èso ẹni ẹkọ ẹni ẹgbẹ wa wútúbà lórúkọ ọba ọba olóore ọba tó wù tó ní kí a tó ọba yìí kò tún wá yọ ọwọ́ ààbò rẹ̀ kó lára wa ó tún sọ wa àdúgbò fún ọlọ́ba náà ọba yìí náà ló sọ wá ní mùsùlùmí ìjọ tó lóore jù ní gbogbo ìjọ tí a gbé ìdè sọmọ ẹ̀dẹ́ ènìyàn látara kíni ìjọ tí ó máa pàṣẹ dáadáa ìjọ tí ó máa kọ ìbàjẹ́ ìjọ tí ó máa gbọ́dọ̀ bá gbọ́ kébọ́dọ̀ sọ pé kuntum khaira ummati kuntum khayra ummati ọlọ́run lẹ́yìn lẹ́dá jù níjọ ukhrijat linnas èèyàn nìyí àwa fàyín lọ láàrin àwọn èèyàn arìnyìn atọ́yìn nítorí kẹ́ ẹ gbàgbọ́ ẹ gbàgbọ́ nítorí kí ó yé yín ó yé yín bó ṣe kẹ́ ọlọ́run ó yín bó ṣe kẹ́ ẹ yín àwa ń fi aráyé pẹ́ àwọn mùsùlùmí rẹ̀ nínú tí wọ́n bẹ lára yín òun náà ni pé ẹ dá kíní jẹ́ dáadáa mà ẹ sì sí dáadáa náà ẹ ń pè àmì náà sí dáadáa ẹ ń pè àmì sí dáadáa ẹ sì dá àìdá mà ẹ ń sí àìdá ẹ sì ń lé àwọn kónídìí bákan náà lẹ́yìn ń gbọ́ náà bá gbọ́ sí i fúnra bá àlekèọ́lá ló ṣe tẹ́síkíyà ló ṣe àfọ̀mọ́ ló give recommendation fún àwọn ọmọlẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá lò gbà ní àkọ́kọ́ àwọn náà ní pilẹ̀ torí díẹ̀ Umar bin Khattab radiyallahu ta'ala anhu Abu Hurairah radiyallahu ta'ala anhu wọ́n ní khayriyatu hadhihi umma mustamirra lílóore ìjọ yìí ntí ọmọ bẹlẹ ní gbére tí ìdàlìkí á nígbà tá a bá ti rí àwọn ìwà lára àwọn mùsùlùmí tá a rí wọn tí wọn dáadáa dáa mà tí wọn sì dáadáa táàrí wọn tí wọ́n dá ìbàjẹ́ mọ̀ tí wọ́n jìnà sí ìbàjẹ́ tí wọ́n tó lé àwọn kó nídìí ìbàjẹ́ tí sì ń lékún ní ìgbọ́lọ́ ọba gbọ́. bákan náà ìwé ó tó ròyìn umma nabi muhammad láàyè mi karim àyà àkọ́kọ́ ní quran chapter three verse one ten àyè ẹlẹ́ẹ̀kẹ́ tó tó ròyìn wọn suratul baqara quran chapter two àyà one forty three ọlọ́ni wasatan. kadhalika ja'alnakum ummatan wasatan ọlọ́ni bẹ́ẹ̀ la ṣe ń ní ìjọ wọn tó wọn sì ìjọ onídéédé ìjẹ́ tí èèmú kan ọmọ kan ìjọ tí kì í ṣe àbòsí ìjọ tí máa gbé gbogbo wọn síbi tó bá yẹ kó gbé sí ọlọ́run torí kíni ìtàkùn ṣọ́ọ́dá nọ́ọ̀sì kẹ́lẹ̀ bá a ṣe àmójútó ọmọ ẹ̀dẹ́ nìyàn bá a darí ayé wa yakuna rasulakum shahida. gẹ́gẹ́ bí ànábì náà se mójútó yín tó darí yín kẹ́ẹ̀fín tó fi darí yín darí ayé ọba tó ṣe léyìí náà lọ́ba tí a dúpẹ́ ọba ẹni ọba fi mànìyàn máa mànà ẹni ọba sọnù kò sẹ́ni tó lè fi láéláé ọba ìlọrin anabi sọlọ́dọ̀ pẹ̀lú ọ̀nà mọ̀ àti òdodo ó ní onírò ó ní gbogbo ayé anabi muhammad yìí olóyọmọ ẹ̀dín àkóònù àìmọ̀kan olóyọmọ ẹ̀dín àkóònù ọ̀nàánù olóyọmọ ẹ̀dín àkóònù òkùnkùn lọ́sínú mọ́lẹ̀ òkùnkùn ìgbàgbọ́ lọ́sínú mọ́lẹ̀ ìgbàgbọ́ òkùnkùn ìjọsìn lọ́sínú mọ́lẹ̀ ìjọsìn òkùnkùn ìwà lọ́sínú ìmọ́lẹ̀ ìwà òkùnkùn ọrọ̀ ajé lọ́sínú ìmọ́lẹ̀ ọrọ̀ ajé òkùnkùn òfin òkùnkùn òṣèlú lọ́sínú ìmọ́lẹ̀ òfin ìmọ́lẹ̀ òṣèlú ọlọ́run bá alẹ́kẹ́ ọlá látara àná Muhammad àwọn etí tó di di tí ọ̀fẹ́ gbọ́ràn ńgbọ́lọ́wọ́ gbé etí náà àwọn ojú ti fọ́ tí ọ̀fẹ́ rí òdodo bàtọ́lọ́ gbé ànábì dìde sallallahu látara gbé èdè rẹ̀ ojú náà là orí náà orí nítorí kó ti di kánábì tó dé ọlọ́wọ́n bá lẹ́kẹ́ ọlọ́gbẹ́ dìde pẹ̀lú ẹ̀sìn òdodo àwọn kan náà ọ̀la eléyìí ọlọ́wọ́n bá wá ní kí ànábì tọ́ aráyé sí ojú ọ̀nà tọ́tọ́ jùlọ ọlọ́wọ́n bá ìkẹ́ rẹ̀ ìgẹ́ rẹ̀ orí ajẹ́ tán ìbá ní sífún wa Muhammad mọ́dàdó lórí ẹnìkan gbọ́ àwọn ànábì ọlọ́wọ́n tí wọ́n jíṣẹ́ síwájú ẹ̀ bá ní sífún wọn àtàwọn tí wọ́n gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ pẹ̀lú ẹ̀ tí wọ́n wà pẹ̀lú ẹ̀ tá à ń pè ní ara ilé ẹ̀ àtàwọn tí wọ́n jára àtà tí wọ́n jọmọ lẹ́yìn ẹ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ìkẹ́ yìí mọ́jú odó lórí wọn wọ́n sàdé kó dórí àwa náà ṣe àwa náà lẹ́yìn tó sì kẹ́ fún láyé ń bí àti lọ́jọ́ gbèdàlì kíámà. gẹ́gẹ́ wa ti ní òun náà ni ọ̀rọ̀ tí a sọ ti ní ọ̀sẹ̀ tó lọ. a ó rí i pé nígbà di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún gẹ́gẹ́ bí ọdún olóyìnbó nínú àṣà wa ní Nàìjíríà kò ní pé a ọjọ́ yìí à ń pè ní Democracy Day ọjọ́ tí a yà sọ́tọ̀ fún ìjọba tiwantiwa tó pé ní ọdọọdún òun náà ni ìjọba orílẹ̀-èdè ìjọba àpapọ̀ ni wọ́n á máàkì ẹ̀ anáàmọ̀pọ̀ ọjọ́ olùdé ni ọjọ́ ìsinmi ni ẹni ọlọ́run bá fi so lóró léde láti gbà yẹn á bá ìlú sọ̀rọ̀ lórí níbo ni wọ́n ti ń bọ̀ níbo ni wọ́n dé níbo ni wọ́n ń lọ kí ni aláà fẹ́ ṣe wò sí ń bẹ̀ wò sí ń bẹ̀ a ó sì rí i pé ìtọ́lọ̀ iná olórí wa náà wọ́n kóra wọn jọ pẹ̀lú àwọn yẹn pàtàkì pàtàkì nínú ìlú yìí àwọn tí wọ́n láǹfààní àti wà ń bẹ wà ń bẹ nínú àwọn tó ti ṣèjọba rí kọjá àwọn tí ò sí bí sí ń bẹ bẹ́ẹ̀ ni a tó rí àwọn àlejò láti ta lẹ́yìn náà ìjọba àpapọ̀ wọ́n tún ní àwọn ìwé kan tí wọ́n kọ síta tí wọ́n kọ síbẹ̀ kí ni tó jẹ́ àṣeyọrí wọn lẹ́yìn yẹn wọ́n yẹ wò lọ sí lọ sọ̀n wọ́n sì fura wọn ní mark wọ́n ní at least ìjọba tó wà ń bẹ̀ yìí gẹ́gẹ́ bí n tí àwọn fẹ́ ṣe fún ìlú yìí àwọn gba pass mark pé àwọn ò fail ìgbàjá ń sọ léyìí ariwo sọ kí ni ìjọba wa ń wé yìí àǹkan ò rí bẹ́ẹ̀ àkàn lórí bẹ́ẹ̀ ó dìjà tí kálukú ń jà wọn lọ́wọ́ pé kí ni wọ́n fi ṣe assessment tí wọ́n fi gba pass mark eléyìí lani tó bá di ní èní afẹ́sọ̀sì àkọ́kọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí tẹ bá wo àwọn àti mọ̀kọ́ kà síwájú Quran chapter three verse one ten Romans chapter two verse one forty three a rí àwọn àyà yìí tọ́sọ̀tà làwọn mùsùlùmí ṣe kuntu khaira umma ẹ̀yin lẹ dáa jù níjọ kadhalika ja'alnakum ummatan wasatan bẹ́ẹ̀ lásìkò ní ìtọ́ wọn tó wọn sí níbo míì ọlọ́ni ẹ jẹ́ onídéédé ní suratu maida quran chapter five ayẹlẹ kẹjọ ọlọ́ni ẹ̀yin mùmìnì ẹ jẹ́ onídéédé lórí ilẹ̀ ayé bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ déédé tẹ́ bá fẹ́ dájọ́ ẹ dájọ́ déédé ẹ má wo wípé bọ́gbẹ́ lágbájá báyìí ọ̀sẹ̀ mi gbẹ́mi sí omi ètò ń bẹ láàrin mi lágbájá bó bá ṣe rí gẹ́lẹ́ náà ni kí ẹ sọ eléyìí inú wàá wa mùsùlùmí ni nínú sọ́dún ní sáyọ tó sọ ń bomi pé ẹ jẹ́ ní déédéé kódà pé pé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ ń pẹ́ ẹni ó súnmọ́ yín jù ni bàbá yín ló jẹ́ ni ọmọ yín ló jẹ́ ni ẹbí yín ló jẹ́ ni ẹ má wo ìjẹ́bí yẹn mọ́ lára bó bá ṣe ní kí ẹ sọ eléyìí láfi pé àwa mùsùlùmí bí nǹkan bá sílẹ̀ àṣẹ sọ lẹ́ẹ̀fẹ̀rẹ̀ nínú Al-Qur'ani Karim ìgbà mi ń bẹ asọ̀rọ̀ àwọn Yahudi asọ̀ dáadáa pé lásìkò báyìí òun wù wáre o ìgbà mi ń bẹ asọ̀rọ̀ ńlá yìí dá pé a ah, ẹni ibi ni wọ́n o ìwà báyìí ni wọ́n wú o bẹ́ẹ̀ náà ń sọ̀rọ̀ Nasara náà bẹ́ẹ̀ ìgbà mi àyìn wọn ìgbà mi àbú wọn ẹ̀kọ́ lọ́nà bá fi ń kọ́ wa yẹn bẹ́ẹ̀ ni ànábì náà ṣe rí sallallahu alaihi wasallam. torí díẹ̀ lórí ọ̀rọ̀ tó wá wà nílẹ̀ àkọ́kọ́ tí a bá wo kó tó di 1999 ìjọba ológun ó ti sú wa ó ní la bá di àwọn àsìkò yẹn àgàrà lásìkò Babangida lásìkò Abacha ó ti sún lùí ìpè ńláńlá là ń sẹ́ ọlọ́run tiẹ̀ mọ́ kó ń bẹ́ẹ̀ títí tófi dèrè tófi wá dórí Abdulsalam tí Abdulsalam wá sọ yìí pé òun fẹ́ gbé ìjọba lẹ̀ fún alágbádá ṣé yóò rí bẹ́ẹ̀ àbí yóò rí bẹ́ẹ̀ eré ni àwàdà ni eré ni àwàdà ni wọ́n ní ká dìbò. ìbòjọ́ náà ìbò 1999 àwọn ọmọ Yorùbá àdìbò fún bàbá Ìyábọ̀ gbogbo ilẹ̀ kọ́ ṣùgbọ́n àwọn aróòkè ọya tí wọ́n ní ní kandidate àwọn wọ́n dìbò fún ó wọlé ìgbà tó wọlé ó ní àwọn àdéhùn tó gbé nínú ẹgbẹ́ PDP. títí olọ́dún mẹ́rin àkọ́kọ́ tán lẹ́yìn yẹn adúndúró míì ọlọ́run tún ní ó tún wọlé ngbà yẹn àjọ di ni yorùbá di haúsá di tó gbà yẹn ó ti dọmọ wá padà ó ti fà wá mára ó lóun lẹ́lẹ́kẹta àpínsí méjì ẹjẹ́ ọlọ ẹ má jẹ́ ọlọ ẹjẹ́ ọlọ ẹ má jẹ́ ọlọ àwọn orókè ọ̀yá ní méjì tó ṣe ń tó padà lé òun náà sì gbà pé kò sọ́nà lílọ́mọ́ òun náà padà wọ́n fa yàrá dúwà kalẹ̀ àtúndìbò pdp ló tún wíìn wọ́n tún bẹ̀rẹ̀ ọdún mẹ́rin míì ọdún mẹ́rin lẹ́ẹ̀kẹta. àìsàn ṣe yàrá dùà gbé kó lé ó di òkè òkun àgà Saudi Arabia kò fa ìjọba ale ó dariwo ẹ fàjọba alẹ̀ fún gbákejì ìwàlà pariwo ẹ àwọn ọmọ ara ti dìde nígbà tariwo pọ wọ́n fàjọba alẹ̀ kó torí pọ́ lọ́wọ́ bá mú So gẹ́gẹ́ ètò ọlọ́run ọlọ́run ní kí pírẹsidẹ̀ntì wa tó wà ń yìí kó bá ìjọba yẹn délẹ̀ atọ́fẹ́ lọ sí sí ọdún gbogbo tẹ̀ntà ń pa yìí gbogbo ẹ̀ ní ọ̀hán yọ gbogbo tí ẹnjẹ ọ wọlé jẹ lọ wọlé bí o ṣe wọlé gbẹlẹ ló fi hàn wá ṣùgbọ́n àfihàn dọjọ́ náà kọlọ́run kó dọjọ́ rọrùn fún wa. president wa náà tún débẹ̀ wọ́n wá bá dé ọdún méjì twenty four months oṣù mẹ́rìnlélógún tó jẹ́ ìlàjì nínú ọdún mẹ́rin taba ni se assessment a fẹ́ yẹ̀ ẹsẹ yìí wò látòkè délẹ̀ ọ̀nà ni ọ̀nà kan ni ọdún mẹ́ńlá tá a ti lò lápapọ̀ láì yọ tẹ́nìkan kan lẹ̀ tá a lẹ̀ PDP àwọn ni ọlọ́run bá gbé ìjọba ìlú yìí lé lọ́wọ́ látọdún mẹ́ńlá sísìn tá a wò ta ló wà ń bẹ̀ agenda wọn programu wọn. káwa yẹ̀ wò àwọn tọ́lọ́run fi so lórí yẹn Ọbásanjọ́ bó ló lò ọdún mẹ́jọ ẹ̀ bó ló lò Yar'Adua ọdún méje rẹ̀ bó ló lò ìtọ́sẹ́kù tí pẹ́rẹ́sẹ̀tì wáyé bá lò bó ló lò ìtí pẹ́rẹ́sẹ̀tì náà lò fúnra rẹ̀ gbogbo eléyìí náà ni à ń láti wò pọ̀ ṣùgbọ́n kankan bẹ tó máa ń dájà lẹ̀ lórí bá a fẹ́ yẹ nǹkan wò ó ní kí la fi yẹ wò kí ni tá fi yẹ tá à ń yẹ wò wò tí a bá máa ń tá fi yẹ tá à ń yẹ wò wò ó lè dìjà torí pójú tí wo fi rí i ó yàtọ̀ tí ojú tèmi ò fi rí aláàtì ní scale táwọn èso wọn nǹkan tá a bá fẹ́ yẹ̀ wò táwọn kò rí bẹ́ẹ̀ àbí ó rí bẹ́ẹ̀ ní nígbà tí wọ́n ń ṣe assessment tọdún yìí nínú ọ̀rọ̀ tí olórí wa náà sọ. So lórí pé a fẹ́ yẹra wa wò àyẹra wa wò àwọn náà mọ̀rọ̀ wá wípé àyẹ̀wò tá a fẹ́ ṣe àkọ́kọ́ á láti mọ kí ni agbélé lórí wọn wá ní kálukú kó ohun tó gbé assessment tẹ̀lé lórí tó bá mọ̀ tán àwọn nǹkan táwọn kọ síta yìí kó rí díẹ̀ ó ní kó rí díẹ̀ nígbà tá a bá wò tán lẹ́yìn náà ká wá access ó ní read it and access us ẹ kà á ẹ wá assessment wa táwa rí táwa sọ pé àgbà pass mark agaga àwọn minister kan sọ̀rọ̀ finance minister ó sọ̀rọ̀ ẹni tó ń ṣe planning ó sọ̀rọ̀ nínú àwọn tó ṣe pé ọ̀rọ̀ wọn pọ̀ nìyẹn àti secretary to the government ó náà sọ̀rọ̀ gbogbo wọn náà fún ìjọba ní pass mark ìjọba tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí o fún Dubai fún Dubai fún Dubai aládìfọ́n ní pass mark wọn ò fail ní ìbámu jẹ́ fi sọ̀sọ̀ wọn báwa mùsùlùmí tá a bá kan tí wọ́n bá ń sùsùn wọn àwa ló sùn tí a ní òsùn wọn tiwa òun náà ló sùn wọn lọ́n. níta bá fẹ́ wá wò ojú Islam la fi wò tí wọ́n bá ní káwa sí assessment fúnra ara wa nítorí wà ńlẹ̀ yìí ìrẹ́ mùsùlùmí ojú lọ fẹ́ wò ojú Islam la fi wò ká máa ṣe assessment yìí oná ń pè ní alimuhasaba tá a lè pè ní evaluation nǹkan tí mo ní mo fẹ́ ṣe rè nínú Islam wàá rè ẹ ẹ lè assess ẹ lè evaluate àfi ká ẹ mọ̀ kí ni aims and objectives níta aláàfẹ́ ṣe rè èròǹgbà wa rè ìlàwọ̀ àgbélé lórí ńdálá fẹ́ ṣe yìí kí la rí ṣe ń bẹ̀ èwo la ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n sì máa gbé lérí hundred one hundred percent wọ́n á nà lórí nǹkan báyìí o ten percent lọ́gbà o lórí nǹkan báyìí o fifty percent lọ́gbà o lórí nǹkan báyìí o eight percent lọ́gbà o lórí nǹkan báyìí o ninety nine percent lọ́gbà o lórí nǹkan báyìí o hundred percent lọ́gbà o bí àwọn tí èsì mùsùlùmí ṣe ní làwọn náà ní. gbọ́lọ́ngọ́ fẹ́ sọ̀rọ̀ yìí fún wa nínú Al-Qur'ani Karim suratu Hashr aya kejìdínlógún ọlọ́ni ayọ̀ lẹ́bí ní àmánu ọlọ́ni bá gbọ́ nígbàgbọ́ tí náà sùn máa kọ́ kọ̀ọ̀kan kíni ti wájú kíni ti síwájú ọ̀la ọ̀la tí ọlọ́run sọ ń bẹ̀ fáwọn mùsùlùmí àlìkíámà ni kẹ́nìkan kan yẹrẹ o kíni tó ń ti síwájú ọ̀la kí ló fẹ́ bá lọ́la kí ló fẹ́ bá pàdé wájú ọlọ́run kẹ́nìkan kan wo ayé àtàwọn àbá ti mú káyéra wa wò nìyẹn fúnra ọlọ́run ló wọ̀tánzọ̀ náà sùn máa kọ́jà mọ́tòlọ́gàd ìrẹ́ lágbájá obìnrin ni ẹ ọkùnrin ni ẹ olówó ni ẹ tálákà ni ẹ ọwà nípò ni oṣù nípò ni ọlọ́ni yẹrẹ o kí n lọ fẹ́ bá pàdé lọ́la tó ń bá bóun ọlọ́ba pàdé ó ní ẹ̀sùn mà pé kò sí tọpamọ́ fún wọn ọlọ́run gbogbo ń tẹ̀sí lòún rí lẹ́yìn yẹn ọkùnrin náà mùsùlùmí ṣáájú umar bin Khattab radiyallahu ta'ala anhu o náà fi kún ọ̀rọ̀ yẹn ó ní hasibu anfusakum qabla an tuhsabu ó lẹ́yìn mùsùlùmí bí gbogbo èèyàn ọba tiẹ̀ ní ìkàkùn ká máa yẹrẹ ẹni wò ẹ̀yin ọ̀gbọ́dọ̀ máa ní ó ní ẹ ṣèṣirò ara yín kí wọ́n tó bá yín ṣe é. hasibu anfusakum qabla an tuhasabu ẹnẹ yẹra anyi wo kẹn tó bá yin yẹ wa wazinu amalakum qabla an tuzanu aleikum o ni ẹ gbé iṣẹ́ yín lórí òṣùwọ̀n kẹ́ tó kó láyé kí á tó bá yín gbé lórí òṣùwọ̀n lọ́rùn wasalu anfusakum qabla an yasira su'alu la gerikum ẹ kọ́ bira yín léèrè kí béèrè tó wá dẹ tẹlómi tó mọ bí. mo ṣe ń ṣe sáládùúgbò mo jẹ́ yàwó mo ṣe sọkọ mo jọkọ mo ṣe ṣe yàwó mo jẹ́ abiyamọ mo ṣe sọmọ mi mo jọ mo ṣe sọ àwọn òbí mi aládùúgbò sáládùúgbò ọ̀gá sọmọlé sọmọlé sọ̀gá ẹ̀rí ọ̀kan náà àwọn ènìyàn sáájú wọn pè ní maimun bónú mihran ọ̀kan náà àwọn tàbí ó ní alimomin ó ní ẹ bá gbọ́ náà bá gbọ́ nígbàgbọ́ tòdodo ashadu idhaban li nafsi ashadu idhaban li nafsi ó lọ gbọ́dọ̀ lè ṣe sírò ara ẹ̀ tó le ó lọ gbọ́dọ̀ lè jù ní sírò fúnra rẹ̀ min sulitani gaashim juru ìṣirò tí ọba alábòsí máa ṣe fún ẹ ti máa ń bẹ lábẹ́ ẹ lọ kí ìyàjọ lórí tọ́jú alábòsí wàá lóun fẹ́ ṣe ìṣirò lérí ẹ ti ń bẹ lábẹ́ ẹ rí i pé ìṣirò bí ó ṣe ní páàsì ló ṣe fún un ó ní wàmíṣẹ́ríkì ṣèhí ó dàbírù sírò tí ọ̀rẹ́ tó fẹ́ràn owó tó tún wáá jáun tó ẹnìkan wáá jọ pàṣẹ́pò ó ní ìṣòro bẹ́ẹ̀ ni ó ṣe fún rẹ̀ ó ní yùdẹ́ kík wọ yùdẹ́ kík tí ó gbogbo ẹ̀ fínífíní ó ń la yàtọ̀kọ sọ̀gẹ́yìrà tàn wàlà ètò kéré o ètò tóbi o kò ní fi kankan lẹ̀ gbogbo ní ọ yẹ o pátápátá illa sala anha hadha wa shanu muslim hadha wa shanu al-insan muslim bí mùsùlùmí gbọ́dọ̀ rí nìyẹn kí wọn aláàbí jẹ sírò òun náà ni mizanu lislami mizanu shari mizanu rabbani òṣùwọ̀n tọlọ́hun òṣùwọ̀n islam òṣùwọ̀n sharia ayé máa bá pàdé nínú alukur'an tó lọ́n sọ bóun sọ òṣùwọ̀n kalẹ̀ pápẹ́rẹ́ tawusatul hadid aya twenty five ọlọ́run sọ́nbẹ̀ yìí pé lọ́kọ̀dàrísẹ́nà rusulana bil bayinat ọlọ́run láwa la rán àwọn òjíṣẹ́ wa ń sẹ́ pẹ̀lú àlàyé wa anzalna ma'ahum likitaba wal mizan ọlọ́run la sọ kalẹ̀ pẹ̀lú wọn tíà wal mizan a tún sọ òṣùwọ̀n kalẹ̀ pẹ̀lú wọn torí kíni liyakuma nnasu bil qist kọ́mọ ìbéèyàn lè bá dúró déédéé òṣùwọ̀n yìí kí wọ́n fi sòṣùwọ̀n ara kẹ́ lè bá dúró déédéé látò ṣúra àyà seventeen ọlọ́ni Allahu kún ọlọ́ọ̀bá Allah alladhi anzala al-kitaba bil-haqq òun ló ń sọ àlùkọ́ni kalẹ̀ pẹ̀lú òdodo wal-mizan òun tó sòṣùwọ̀n kalẹ̀ ẹ̀rí látò ṣúra tó Rahman látàyà ẹlẹ́ẹ̀keje látàyà ẹlẹ́ẹ̀kẹsàn ọlọ́run tó ń bẹ̀ yìí pé wàsàmà rọ̀fà ọlọ́run ní sánmà òun ló ń gbéga wọ̀wọ́dà alimizan wọ̀wọ́dà alimizan òun náà ló ń fi òṣùwọ̀n lélẹ̀ allah tàdàgà òfin alimizan ọlọ́run lẹ́yìn gbọ́dọ̀ kọjá àlà lórí òṣùwọ̀n ọlọ́run wà kí muliwasan bẹ̀rẹ̀ kristi wàlà tó ṣèrò alimizan ọlọ́run ní òṣùwọ̀n ọlọ́run bá ẹgbẹ́ e dúró dáadáa ẹ ṣe déédé pẹ̀lú ẹ̀ ẹ má jàǹbá àwọn èèyàn torí díẹ̀ ló ṣe yí pé tíjọba bá ní àwọn sùnsùn ara wọn wọn paasi á béèrè pé oṣù wọn náà fi wọn tó bá yẹ pé oṣù wọn tọ́ lọ́wọ́ bá ní níwájú ọlọ́run wọn paasi o. isi maa jẹ́ ohun kàyéfì fún wa tá a bá sọ báyìí mọ́nàdí bí ọdún bíi mélòó sẹ́yìn nígbà tí gómìnà tó wà ń bẹ̀ yìí ní rìjìmọ̀ àkọ́kọ́ gómìnà Fasọlá tó ń ìjọba lọ tí wa ń pariwo ọmọ ṣeré o ọmọ o ọwọ́ adijọ́ kan wọ́n wà ń kan. àméjì wá ń fa wọn ni ah kò sí ìjọba Fáṣọlá ẹnìkan ní kí ló ṣe wọn ní òòrí tó ṣe wọn sàn fa mara wọn lọ màá ní ẹdú o òsùn wo lẹ fi ń wọn tí mi bá fẹ́ bá yín dá sí òsùn wo lẹ fi ń wọn mo sọ pé òsùn wọn democracy ti ń bẹ́ ń ta tá à ń rí Nàìjíríà yìí ni. èmi tó ń bẹ́ ń ta ìta nàìjíríà níjọ́ tí mo sì ń sọ yìí níjọ́ tí màá sọ̀rọ̀ yìí síta ọ̀tọ̀ dábì sọ̀rọ̀ ọlọ́ni kí gómìnà náà wà ń bẹ́ ń jọ náà níjọ́ tí màá sọ̀rọ̀ yìí síta ṣùgbọ́n tó níbi jẹ́ ti ń sọ̀rọ̀ tọ́ pé òṣùwọ̀n ètò ìjọba ń tiwa tí wọ́n gbé kalẹ̀ nàìjíríà yìí tá a lọ lú mí tamani ká gírèdì Fáṣọlá ń jọ náà lọ́hùn mi sọ ti sin o mo ní at least eighty percent ìdá ọgọ́rin ìdá ọgọ́rùn-ún torí pé a lè rí nǹkan tọ́ka sí bàbá tẹ̀lé gbogbo nǹkan tọ́ka sí títì ó gbìyànjú transport BRT ó gbìyànjú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn àkíyèsí ẹnba ẹnba dé Òṣòdì kótó pé Fáṣọlá dórí ìjọba tó wá dé Òṣòdì ní ìsín ó gbọ́dọ̀ rí ní tó ṣe mùsùlùmí tó pé òṣùwọ̀n ti islam tọ́lọ̀ ó gba ìdá méjì ń da ọgọ́rùn two percent gómìnà gan tó ó tún jokòjó wọ́n parí wáàsí ìbéèrè tó wá lé lórí tó márùn gbà kí ni mo fi sùsùn wọn yẹn àfẹ́ kó yá wọn àwọn lè ṣeun ìjọba islam ìjì kọ́ ń wò lára ẹ̀ ní welgarism àmójútó àmójútó ọmọnìyàn àmójútó tí ń bẹ lábẹ́ ìjọba ẹni ó ní ẹ sọ àmójútó tó ń bẹ ṣe bí ara nǹkan tó pé títí tí wọn fẹ́ ṣe létí wọn gbé wọn wo wọn lédè òní àdúrà làwọn yẹn ń ṣe ní àgbẹ̀nsẹ̀ pé ẹni sọ̀gbọ̀ ẹ̀ tí orí bójú ti tajà àdúrà ni ẹ̀ ṣe ní àbí ń ṣe pé. skul àwọn èèyàn ò lọ́mọ ò lọ́mọ lásùnì ó ní iye tọ́ba lásán lè tọ́da ọmọ rúwa yóò lè lọ lásán lọ kẹ́kọ̀ọ́ ó ní ìjọba Islam yóò mójútó yàn yóò mójútó ẹranko wọn á fún níta kan nínú tán Umaru wọn ní kan ọba mùsùlùmí sọ̀rọ̀ lórí wọn ní ẹlọ́rẹ̀ ẹ̀ mà òun wà ní Madina bí ní Iraq àwọn àmọ́ bí Iraq ṣe jìnnà ó ní tí ràkúnmí tó bá rìn tó bá yọ̀ tó bá ṣubú tó bá di àlìkíámà ọlọ́wọ́ bímọ pé ìjọba rẹ̀ ó sì lànà fún. mo ń bọ̀ láti ìkòrú lánàá lọ sí maitu mo dé mo kọjá sáréti mo rókun ọmọ nìyàn. ọkọ̀ pátá ọkọ̀ tó ń gorí ẹ̀ kókò wa wà ńlẹ̀ kọ́kọ́ já jalajala kálá ń ṣèjọba wọn bẹ̀rẹ̀ sọ umaru a máa tọ́jú ẹran tí wọ́n máa lògùn fẹ́ràn pé kò gbọ́dọ̀ kú mọ́ ń lọ abẹ́ ìjọba ń lọ wà hospital tá a dé ní ti tí wọ́n kàn lábùkù lọ́sibítù. nínú mélòó mélòó nu wa lọ fẹ́ mọ ọmọ lọ sukuu jọba ma tí tí sukuu jọba bá da ṣe private ọ̀tà private ò ní ta níjọ́ táwọn nkẹ́kọ̀ọ́ wọn kẹ́kọ̀ọ́ private ẹbí wọn léèrè gbogbo wọn tí wọn jẹ èèyàn ńláńlá lẹ́nìí tí wọn da aláàmú lórí nílé ayé lẹ́nìí níjọ́ wọn kẹ́kọ̀ọ́ private kọ́ ti kẹ́kọ̀ọ́ public school ni wọn á ní kí òbí máa ràga òbí ní ràga nísìn torí díẹ̀ ló ti pé ọ̀tọ̀ ní assessment ti Islam ọ̀tọ̀ ń tẹ̀yàn gọ́fìnà náà ṣe ṣe dáńjọ́ náà lọ́ngbà tí tó bá give respond ah oníṣẹ́ tí àbá ìsọ yìí oníṣẹ́ ọlọ́run gan ni ọlọ́run nìkan ló lè ṣe pé nǹkan bẹ́ẹ̀ wájú o ó ní ó wá wo iye èèyàn tí ń sẹ́lá ní state yìí iye workers ó ní tí wọ́n sọ ni pé pẹ̀lú population Lagos state ó lẹ́nìkan kò mójútó yẹn rárá yóò mójútó one hundred and sixty five èèyàn pé individual tó wà ń jọba àlámọ̀rí àwọn èèyàn tí ń bẹ ní state yìí lábẹ́ òní kan ṣoṣo yóò mójútó one hundred and sixty five bó o ní sí lulẹ̀ ayé bó o ní sí ń jẹ bó o ní sí ń mu bó o ní sí ń sùn bó ṣe rí nìyẹn. torí díẹ̀ ló ṣe pé ká lè sọ ká tó lè sọ pé wọ́n paasi o wọ́n fẹ́ẹ̀lì o á láti mùsùlùmí tá a fẹ́ fi wọn. nínú ètò ìjọba Islam tábà ti fìyàn sólórí ó nìkan tí ẹ̀sìn wa tó ń retí tá a fi sòsò wọn ẹ̀ gbogbo àbá àtàbà jẹ́ àfẹ́ ẹ̀sìn tí n dá sí ń pè ní asiyasatu alisilamiyyatu ashar'iyyatu tó bá yé ètò òṣèlú islam tó bá yé jamalagbaja ó di olórí ìlú òhun àti gbogbo àwọn tí wọn jọ ń bẹ ní abẹ́ àkóso yẹn ẹni ó kéré jù ní òṣìṣẹ́ téèdébẹ ní ọ̀gá jù tabaníka gbé ní ti nàìjíríà yìí láti orí president wa tẹ́ẹ̀dé local government gbogbo ẹni tí bá ń ṣe tọ́ba mójútó nǹkan kan kódà tẹ́ gate man ntí àwa aráàlú gbọ́dọ̀ máa retí lọ́dọ̀ wọn ni tí ń bọ̀ yìí tá a bá sì gé bá a ṣe gé tá a ní state látọ̀rí gómìnà wa tẹ́ dórí local government báyìí pé local government láti orí sẹ́mà local government tẹ́ ẹ dẹ́n tó kéré jù local government àkọ́kọ́ inú tí ẹ̀sìn wa ń retí lọ́dọ̀ wọn hirasatu din hirasatu din ìsì àmójútó ẹ̀sìn ìdáàbòbò ẹ̀sìn àkọ́kọ́ nu gbogbo ìjọba tá a bá gbé kalẹ̀ tó bá fojú renes kì í ṣe ìjọba rere inú Islam kì í ṣe ìjọba rere ẹ̀sìn tá a wá ń sọ yìí lọ́dọ̀ àwọn mùsùlùmí ẹ̀sìn mẹ́ta ni àkọ́kọ́ ẹ̀sìn Judaism ẹlẹ́ẹ̀kejì ẹ̀sìn Christianity ẹlẹ́ẹ̀kẹta Islam tẹ́ bá wo suratu hajj láti àyà thirty nine sáyà forty one ẹ̀rí ń bẹ tọ́lọ́ ní tá àmùsùn bá ń bẹ lórí ilé ayé ǹgbọ́ bá jẹ́ àyè ẹ̀sìn wọ́n gbọ́ dáàbò bo ìgbà tí wọ́n á ń sọ̀rọ̀ àyè ẹ̀sìn ẹ̀sìn àwọn Júù ẹ̀sìn ló ti síwájú kó tó kọ́ mọ́sálásí pé wọ́n gbọ́dọ̀ gbà láàyè kí wọ́n jẹ́ wọ́n wo ilé ẹ̀sìn yẹn wọ́n gbọ́dọ̀ sàmójútó ẹ̀ ẹ wá wù láti federal de local government ṣé wọ́n kẹsìn kún kẹ̀sìn kún wọn bá kẹ̀sìn kún à ń láti rí religious affairs ngba àríkọ́ṣọ̀ abẹ́ àríkọ́ṣọ̀ ìbá ebi àṣà ni òòṣà ní bẹ́ẹ̀mẹ́ yẹn ló gbégun wọlé ló gbé ẹyọ wọlé níjọba fi ń kéde ọdún ògùn ọdún ẹyọ ọdún orò kò tí ì tọ́sẹ̀ mẹ́ta ní ìsìn bí mẹ́rin tí wọ́n kéde ti korodu èmi náà bá ń sọ ìdá kò ní mò ń gbé èyí tí wọ́n ń ṣe lọ́nà ìsìn ní ọ̀nà bàdágìrì ọgbọ́n ọmọdé wọn àti nàtìlé wálé ọ̀sẹ̀ méjìlá wọn fẹ́ lò lé nìsín ọmọ tèmi náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ẹ máa lọ ilé wọn fẹ́ sọ̀rọ̀ ọ̀sẹ̀ méjì wọ́n sì lè èèyàn lè bá lọ àwọn kan lè bá lọ torí ẹ lọ fìdí mọ́lẹ́ ọ̀dọ̀ bàbá yín ẹ̀sìn wọn kà kún àwa àfẹ́ẹ̀sìn lọ́dọ̀ àwọn ìjọba tí ń bẹ́ ń ta yìí àyàtọ̀ tí katapila tí a máa fi la títì nígbà ìgbà tí bò bá ń bọ̀ wọ́n mọ̀ wá àwa lásàdúrà fún wa bí wọ́n bá ti wọlé tán wọ́n á pa á dìtẹ́gbẹ́ kan ó tún jẹ́ ọ̀nà bá bàjẹ́ làwọn àfáànù katapila. níbo bá ń bọ̀ wọ́n mọ̀ wá dáadáa wọ́n fẹ́ lè máa sọ ẹnu ọ̀nà wa wọ́n á lọ sáájà tó kò sẹ́ ńgbà bàbá ìyá ọ̀bọ̀ ńbẹ́mẹ̀ ọ̀nà àwọn àfa lọ president ọwọ́ abẹ́nu náà rán àwọn àfa lọ múra àtàjì ẹ lọ́ba ń ṣàdúrà lọ́hùn èyí ò dí tilé awo lọ́wọ́ kò dí di sọ́ọ̀sì lọ́wọ́ o wọ́n làwọn dáadé ó ti gbà ẹ sáwọn bá ṣe káàkiri torí díẹ̀ ẹ̀sìn náà wọ́n máa kàn lábùkù ìjáàbù ló délẹ̀ ìjáàbù ẹ̀sìn wa ló mú ìjáàbù wa jẹ́ ń wọ́lẹ̀ lẹ́kọ̀ọ́ yìí bẹ́ẹ̀ náà ni wọ́n wọ́lẹ̀ fẹ́dírà tó gbé àwọn ọmọ jẹ́ ń sẹ́ni wá ẹ̀sìn náà wọ́n jẹ́ wọ́n lò ìjáàbù bẹ́ẹ̀ ó ń dariwo bẹ́ẹ̀ lọ skul bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àkọ́kọ́ nu káwọn náà wá wò káwọn àṣẹ́sì federal government lórí ọ̀rọ̀ ẹ̀sìn kí ni kí ni oore tí wọ́n ṣe fẹ́ sìn níbo wọ́n fẹ́ sìn sí ẹ̀sìn ọba aráàyè wọn wọn fẹ́ sọ̀rọ̀ wọn máa pẹ́ wọn fẹ́ sìn pé nǹkan báyìí la fẹ́ ṣe kí lẹ̀ sí sọ ẹ̀yin àbá christianity kí lẹ̀ sí sọ ẹ̀yin àbá mùsùlùmí kí lẹ̀ sí sọ wọn asòfin lẹ́yà lórí ni ọbẹ̀ sìn mọ́ kọ̀bẹ̀ sìn mọ́ wọn ní bá a ṣe ń lọ nù torí díẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ bá sọ àdí ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ á tẹ̀síwájú lórí kéńlá àbí assessment tàwa mùsùlùmí kátó wa bọ́ sórí internal visa assessment ìjẹ́ náà fẹ́ ṣe fún wa màá kà fún yín ntí bàbá ìyàbọ̀ ló ń fẹ́ ṣe fún wa ń gbò lórí ìjọba ètí yàrá àdúrà ló ń fẹ́ ṣe fún wa ń gbò lórí ìjọba ètí jonathan náà ló ń fẹ́ ṣe fún wa lórí ìjọba táwa fi wo tí wọn pass àbí wọn pass lórí ntí ó jáde lẹ́nu pé àfẹ́ ṣe nǹkan báyìí àfẹ́ ṣe nǹkan báyìí àfẹ́ ṣe nǹkan báyìí wọ́n ti ní káwa náà ká kan táwọn ṣe ká access ká give ká torí díẹ̀ ọlọ́mọṣà ìkún wa ṣe kátó ra àdúrà fọlọ́wọ́n náà adúpẹ́ ní ẹ̀kan sí apárí ọkọ̀ ẹgbẹ̀gbẹ̀ lọ́wọ́n alhamdulillahi bá kú ní ọdún ẹni ẹkọ ẹni kúrò ayé wa abẹ́rẹ́ náà lórúkọ ọlọ́run ọba aláàánú ọba tí ó wù tó tún ní kí a máa bẹ́lábẹ́lá ilé ní ọba náà ni a dúpẹ́ fún ọba yìí òun náà là ń sáárí kó ní gbogbo ti jẹ́ aburú kọlọmọsà ìlà wa ń bẹ̀ aburú ẹ̀mí kọlọmọsà ìlà wa ń bẹ̀ aburú ìfẹ́nú kọlọmọsà ìlà wa ń bẹ̀ aburú èṣù àlìjẹ̀nú kọlọmọsà ìlà wa ń bẹ̀ aburú ọmọ ẹ̀dẹ́yàn kọlọmọsà ìlà wa ń bẹ̀ abulu gbogbo nkan ti jẹ nkan olóró nkan oníṣùtá ọlọ́mọṣẹ́ ìlà wa ọba yìí òun náà ní ọba tó pé lórí gbogbo àlámọ̀rí wa pátápátá àṣìlẹ́mì tá a fẹ́ wá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ ìjọba yìí nìkan náà lọ. ọba yìí ọba fi mànà ní ọmọ ajẹ́ ni mànà ẹni ọba yìí bá sọnù kò ọba pé méjì ẹ̀ ọ̀kan

ike ọlọ́run lọ́lọ́run kọ́ bá gbogbo àwọn ànábì ọlọ́run láì yọ nìkan kan lẹ́nu wọn ìkẹ́ ọlọ́run lọ́lọ́run kọ́ bá gbogbo àwọn tí wọ́n bá àwọn ànábì ọlọ́run bá lò dáadáa ìwà lórí àwọn ọmọlẹ́yìn Muhammad tí wọ́n bẹ pẹ̀lú ẹ̀ nígbà tó dùn nígbà tó kan ó tutù gbóná àyẹ̀ wọn ò gbò tí wọ́n wà pẹ̀lú ẹ̀ ní bákan náà látọrọ ìkẹ́ ìgẹ̀ iná gbogbo ẹnikẹ́ni tí ó yẹ tí ó gbòkú ní ojú ọ̀nà àná Muhammad títí tọ́lọ́ yóò fi jogun ilé ayé àti bẹ́ẹ̀ abẹ́lẹ́ ọba Allah àwa náà tá à ń bẹ láyé lẹ́ni ọlọ́run sì wá ní ọmọdé fún àná Muhammad lẹ́ni àtúnwá kírun jimá gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́run tó pa wá mú mi ní pé yá ayọ̀ lẹ́bí náà amanu idha nudiya lis-salati fasaw ila dhikri llahi wa dhal bay'a dhalikum khayrun lakum in kuntum ta'lamun. pé a pè é tí ẹ gbọ́ ọlọ́run bá gbọ́ nígbàgbọ́ tí òdodo tí wọ́n bá ti pèpè lọ́jọ́ jimá ẹ dára ṣàṣà lọ síbi ìrántí ọlọ́run ẹ fi títà rírà sílẹ̀ eléyìí ló fún yín jù bá mọ̀ bẹ́ẹ̀ láti wá pé wá jẹ́ pé ọlọ́run bá náà ló tó gbé wá síbi lẹ́nìí ọlọ́run ni fasaw ila dhikri llahi ẹ wá gbọ́ràn tí ọlọ́run ìrántí dáadọ́ fẹ́ ṣe fún alẹ́ ní ìdọ́lọ́run sọ pé bàtàkìrì bẹ́ẹ̀ náà dékìrà táwọn falẹ̀ mọ̀mìnì ọlọ́ni ẹsẹ̀ ìrántí ìrántí yóò máa ṣe àǹfààní fún àwọn tó ṣe yí pé wọ́n bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ń gbòmí sọ pé bàtàkìrì bẹ̀lẹ̀ kò rẹ̀ án máa ń yà káfù wàhíd ọlọ́ni rẹ̀ àní Muhammad fi àlùkùránì sí kìlọ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá bẹ̀rù ìyà èmi ọlọ́run ẹ fi àlùkùránì ṣèkìlọ̀ fún lórí díẹ̀ atọ́fẹ́ ṣèkìlọ̀ fúnra wa lẹ́ni bá a ṣe máa ṣe ní jọmẹjọ jọmẹjọ àti báwọn afáà ṣe ṣe káàkiri láàyè jọmẹjọ jọmẹjọ kọlọ́run kó jẹ́ tèmi náà kó sọ wá láǹfààní tá a bá gbàgbé níbi a wà ọ̀sẹ̀ tó lọ òun náà ni à ń ṣàlàyé lórí yawm ademokratiya democracy day àti assessment muhasaba otaqiyim tí federal government ṣe fún ara wọn àgàgà ọdún méjì tí a lò délẹ̀ yìí ní ọdún mẹ́rin tí president wa tó wà ń bẹ Goodluck tó fẹ́ lò tá a sọ yìí pé wọ́n fọra wọn ní pass mark pé àwọn ò fail àwọn pass táwa ní síbẹ̀ lórí abẹ́ ẹ̀kọ́ mo wá sọ fún wa níjẹjọ yìí pé a ò lè pe ọ̀rọ̀ wọn nírọ́ a sì lè tí ì lódodo ó dìgbà tá a bá mọ kí ni wọ́n fi sùsùn wọn. ntikalu bá gbósùn ẹ̀ lé lórí láàfin mọ̀ ọ̀nbẹ tẹ́yìn ọ̀rọ̀ bá délẹ̀ ní ìsìn bá sì wà ní mọ́tálásì tí wọ́n bá ní kálukú ọ̀rọ̀ tó délẹ̀ yìí pé olórí sí ńgbà kálukú bá fẹ́ máa dá sí kò ní jọra wọn ní ìbámu bí kálukú ṣe gbé sí. Si ní ìbámu ojú oníkálukú fi wò ó gbọ́dọ̀ bá mọ dáàbí ń sòsùn wọn táwọn dáàbí ń sòsùn wọn ní o ní inú education tí wọ́n bá sect exam wọ́n ní àwọn nǹkan tó fi mark ìyẹn ní examiner owó ẹlòmíín bẹ́ẹ̀ two pages péré lọkọ awẹ́ méjì ìwé ẹlẹ́nu sì ń bẹ ọkọ̀ awẹ́ mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀sẹ̀ ń tọkọ̀ awẹ́ méjì yẹn tí wọ́n sì fún ní mark tó high tó ń tọkọ̀ awẹ́ mẹ́ẹ̀ẹ́dógún lọ látara pé pọ́ǹsì wo ló wà nínú exam tó ṣe tó kọ. mẹ́wàá wo tí o bá mọ̀ wé tí wọ́n exam táwọn yẹn ṣeré eléyìí kọ àwọn méjì eléyìí kọ àwọn mẹ́ẹ̀ẹ́dógún lọ́dọ̀ aláìmọ̀kan bá ní ni èwo ni ó fún ní ọ̀pọ̀ mark ara àwọn mẹ́ẹ̀ẹ́dógún ni alọ́kọ̀ǹtọ̀ pọ̀ sòwòsàn tó yẹ kọ́kọ́lọ́kọ́ yẹn ló pé a lè sọ pé mark ti federal government fúnra wọn ká sọ pé kò rí bẹ́ẹ̀ àbíkákọ́ béèrè kí náà fi ṣe measurement tó ń sùn wọn èmi wá ló sùn wọn àtọ lọ́n ọ̀tọ̀ òsùn wọn ọmọ ẹ̀dẹ́yìn ọ̀tọ̀ ṣùgbọ́n bá di àlìkíyàmà níta bá rí àfẹsọ̀ sùn wọn láyé òsùn ọ̀tọ̀ lọ́n ní òsùn wọn wọ́n wá sọ bí àwọn àyà oríṣiríṣi tọ́lọ́run ti sọ pé wọ́n sọ òsùn wọn kalẹ̀ fọmọ ẹ̀dẹ́nìyàn nínú suratu hadid ó ní ìyàkùmọ̀ náà sí ali yakuma nasu bilikisti òṣùwọ̀n tó ń gbé kalẹ̀ yìí tí ọmọ ẹ̀dẹ́yàn bá lò yọ ba ẹ̀ lórí déédéé ọ̀dùn wọn lọ́hùn tábà wọn á lò bìtá bara wa ọ̀tọ̀ wọn sọ fún wa pé tí a máa ń sọ̀rọ̀ asiyasa politics taba ń sọ̀rọ̀ alihukuma government nínú islam a ń láti fún ní ìròyìn lọ́dọ̀ àwọn mùsùlùmí a sọ pé alihukumatu alisilamiyatu ashariyatu òṣèlú islam tá a gbé lórí sẹ̀ríà òfin ọlọ́run ìjọba islam tá a gbé lórí sẹ̀ríà òfin ọlọ́run àwọn oní nǹkan mi jù yẹn lọ tó bọ́ lọ́wọ́ bá a lọ lọ́sọ̀nù sọ́tò jáfíà àyà kejìlélógún pé. ثم جعلناك ala shari'ati من الأمر amr fattabi'ha ọlọ́nìyà محمد؟ Muhammad kó o tó dé àwọn kan ti lo ilé ayé lọ tí wọ́n ti jíṣẹ́ tó o fẹ́ jẹ yìí àwọn tí wọ́n jẹ gbẹ̀yìn òun náà ni Musa àti Isa aleyhi musalatu wassalam tó wọ́n lọ́ọ́ ara wọn sáwọn bani Israel ọlọ́ni gbàtẹ́ wa lọ tán thumma ja'alinaka ala shari'atin làwọn agbèrè ànábì lórí òfin mi òfin mi tó tóbi minal amuri inú àṣẹ àwọ ọlọ́run ọba la gbélé lórí fẹtẹ̀bí ìhà ó ní kọ́ tẹ̀lé o ó lófin mi mọ́ láfi asosùn nínú sẹ̀ríà islam aw asẹ̀ríà tó lè islamiyà wọ́n ń pè nǹkan kan tá à ń pè ní maqasidu sẹ̀ríà kí lè ló ń gba sẹ̀ríà lórí gbèsè ayọ̀mọ̀ ẹ̀dẹ́nìyà the aims and objective of sẹ̀ríà nínú ìgbésẹ̀ ayọ̀mọ̀ ẹ̀dẹ́nìyà nínú èròǹgbà sẹ́yìn nínú gbèsè ayọ́ mẹ́ ẹ̀dẹ́ nìyàn ó wá ṣe àmójútó nǹkan márùn kan sí mẹ́fà gbogbo tí bá wá jẹ́ ìjọba rere dáńpé dáńpé ní al-hukumatu ar-rashida good governance nǹkan mẹ́fà yìí tàbí márùn la fi máa sọ̀sùn wọn rẹ̀ nbi ìjọba kọ̀ọ̀kan bá wa kẹsẹ̀ járí dé ìlààfin sọ̀rọ̀ ìjọba wo ní ṣe àkọ́kọ́ hipsudin ìmójútó ẹ̀sìn ìka ẹ̀sìn kún mùsùlùmí níjẹ̀jọ́ ẹ̀sìn mẹ́ta ní islam nínú islam ní sẹ̀rẹ̀ islamiyya ló recognize. ó fún recognition láyé ń bí ṣùgbọ́n ìdájọ́ bó ní ọ̀rọ̀ wọn jà sí lálìkí àmà ọlọ́run ló nìyẹn ṣùgbọ́n sharia islamiyya ó recognize ẹ̀sìn mẹ́ta tó ní bàtà pẹ̀lú sánmà àkọ́kọ́ ń bẹ adiyanatu wal yahudiyya ẹ̀sìn judaism táwọn àpọ̀ ní Jù àwọn ọmọlẹ́yìn Musa ẹlẹ́ẹ̀kejì ẹ̀sìn Christianity ti àwọn ọmọlẹ́yìn àbí wa Isa alayhi salam ẹlẹ́ẹ̀kẹta al-Islam Islam gbogbo bí a bá ti ní ìjọba Islam tàbá fẹ́ pé ìjọba kan ní ìjọba rere ọ̀ràn yẹn ni láti protect àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí àbùkù gbọ́dọ̀ kàn abudu ọgbọ́dọ̀ kan àwọn ànábì ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí abudu ọgbọ́dọ̀ kan ìwé wọn abudu ọgbọ́dọ̀ kan Ọlọ́run bá tí wọ́n ń polongo abudu ọgbọ́dọ̀ kan àwọn tí wọ́n bá gba ẹ̀sìn yẹn gbọ́. lẹ́fìrí nígbà Islam sọ kí ni mùsùlùmí torí ẹ̀ jagun. E nínú àwọn tí a lè tó lè bí ogun òun náà ní láti mójútó àwọn ilé ìjọsìn lábọ̀ suratul hajj látàyà thirty nine sí forty one ọlọ́ntì ò bá ṣe pé àwọn mùsùlùmí ń bẹ́ ń jò ni kò bá ti sílé ìjọsìn kàmú lórí ayé nígbà tó lọ́n fẹ́ máa kárí ìjọsìn yẹn ilé ìjọsìn àwọn jù lọ́kọ́ka ọ̀sọ̀dọ̀ christian kó tó wá sọ̀dọ̀ àwọn mùsùlùmí masasi ló fi kàn yìí lọ́pẹ́ bá ti ní ìjọba Islam á ń láti fún ilé àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ní protection àgbọ̀ tàǹbà pẹ̀lú ẹ̀ àwọn tí wọ́n bá jẹ́ lẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ wọ́n lọ máa sin Ọlọ́run ọba wọn lé ẹ̀sìn wọn àmì ní nasalimi lẹ́ni àlàáfíà ìjọba tí ọba ti lè ṣe léyìí kì í ṣe ìjọba rere inú Islam àkọ́kọ́ nù inú àmójútó ẹ̀sìn náà wà ní pé gbogbo ntẹ̀sìn ẹ bá ní lẹ̀sìn òhun ìjọba láti recognize a sì bá pọ́nlé kù ní yẹpẹrẹ yóò sì fún wọn ní ẹ̀tọ́ wọn lórí tí a bá ń béèrè fún pé bí ọlọ́run bá mi ṣe ní kí n sin òhun rèé lẹ́yìn náà àti abáwá jẹ́ àwọn olórí ẹ̀sìn yẹn ìjọba láti mójútó wọn gbogbo bí wọ́n ṣe dángájá nídìí ẹ̀sìn yẹn gbọ́dọ̀ mójútó bí wọ́n bá qualified wọ́n wá ọ̀nà tí wọ́n gbà kàn lẹ́kọ̀ọ́ kódà wọ́n lè sẹ́ẹ̀dì wọn kó lóléèdè kan lóléèdè ń gbé ẹlẹ́kọ̀ọ́kọ́ sí kẹ́ dángájá. irú ẹ̀ amọ̀re wọn làwọn afa Islam wọn lọ sọ sẹ́mínà níbi kan àwọn afa Christianity wọn lọ sọ sẹ́mínà níbi kan àwọn afa Jew wọn sọ sẹ́mínà níbi kan kí wọ́n lè bá qualify kí wọ́n máa máa wí ikú wí kí wọ́n lè dáńgá ájẹ́ àmú wọn náà ìjọba ni wọ́n máa gbé wọn àgbọ̀ jẹ́ alágbé wọn ó sì fún wọn ní àǹfààní pé ní tó bá jẹ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ìjọba ò gbọ́dọ̀ ṣe òfin lẹ́yìn wọn. òfin tí wọn bá fẹ́ ṣe kò gbọ́dọ̀ ta ko ẹ̀sìn wọn káwá wò síbẹ̀ lórí federal government state government local government níbo ní afẹ́sìn sí torí ẹ ọ̀nà nìkan ní ministry of religious affairs nígbà tá a ní. Ministry, fún kọ́sọ̀ àṣàbílẹ̀ káwọn yẹn sẹ́yọ̀ kí wọ́n ṣe égún kí wọ́n sọ̀rọ̀ tíjọba ń bá ẹlẹ́yọ̀ kéde ẹ̀yọ̀ tí wọ́n jọ jó látàárọ̀ dalẹ́ àwọn ìjọba ìwà dá ń sọ yìí ọbẹ̀ lórí gómìnà wa ní Lagos State níbo la mùsùlùmí ti ṣe nǹkan tó wá wà pẹ̀lú láti pilẹ̀ dópin tó bá tiẹ̀ débẹ̀ wọ́n jọ jẹ́ bá ń sẹ̀ wọ́n jọ bẹ̀rẹ̀ ni wọ́n jọ parí ni gbogbo alakuri tẹfisẹ̀ ń gbé ìwé ìròyìn ń gbé ẹ̀ máa yẹ séde wọ́n á sì kéde rédíò ládùúgbò báyìí ọkọjọ́ méje ẹgbẹ́ ọ̀jáde o ìjọba sì ń bẹ́ nù lù kò sọ pé no wọ́n sì ti di ẹnìkan lọ́wọ́. No wọ́n ti ta lu ráìtì àìlòmíì ìdánwò aburú jùlọ kò wá sínú òfin orílẹ̀-èdè yìí tẹ́nìkan wá lè dórí ìjọba tí wàá sọ pé èmi o ẹlẹ́sìn ìbílẹ̀ lèmi o èmi ò fàlùkùránì ìbúra mi fi báyìí bò kúra àti ìrẹ̀ ń tó tó bẹ́ẹ̀ ó láti lẹ̀ rẹ̀ mọ́kàn. ṣùgbọ́n agbára tí àwọn aláwo ní ó ju agbára ti kristian àti islam ní lọ gbogbo àlákórí bí ọba dókè ọya nísàlẹ̀ wa ń bì aláwòsẹ̀gbẹ́ àwọn mùsùlùmí àti kristian àfa mùsùlùmí àti kristian bá tó ń bá sáwó náà ló kù wá gbé mo fẹ́ gbé islam léjú mo fẹ́ gbé kristian léjú ọ̀jásìn kankan lọ́dọ̀ ìjọba àbídẹ́ bá jọ pàdé ìdí àwọ̀ tupa wo ni ń gbawó ń gbọ́ báwo bá gbawó ń gbọ́ àwọ̀ àtẹ àwọ̀ àyà. ìyẹn ni ò jẹ́ kí á lẹ́nu ọ̀rọ̀ tábà lẹ́nu ọ̀rọ̀ àtúnṣe àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì inú tíjọba gbọ́dọ̀ tó mójútó health ìdáàbòbò ẹ̀mí. E ìdáàbòbò ẹ̀mí ní èèyàn ká dáàbòbò yẹn ká fún ọmọnìyàn ní ọ̀nà ẹ̀ ká protect ó ní hakul haya ó lẹ́tọ̀ọ́ kó sẹ̀mí ó ní hakul tasarruf ó lẹ́tọ̀ọ́ kó ṣe báyìí tó wù mí tí mo fẹ́ ṣeré ó ní hakuli máa wá ó lẹ́tọ̀ọ́ kó rí bi gbé ó ní hakuta na kul ó lẹ́tọ̀ọ́ pé mo lè gbádùgbò yìí mo tún lọ lé àdúgbò míì. ó ní hakuta má look ó lẹ́tọ̀ọ́ kó lè ní nǹkan èmi mo nílé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀ràn yẹn ni kíjọba fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ẹ̀tọ́ sẹ̀mí kí wọ́n sì dáàbò bo ọmọ nìyàn. ẹlẹ́ẹ̀kẹta hefzul akil ìtọ́jú làákàyè ìmójútó làákàyè ọmọnìyàn nǹkan kan gbọ́dọ̀ kọlù torí pé làákàyè lọ bá ara lẹ́bi gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn láyé ẹni tí ọba ní làákàyè kì í sọ̀rọ̀ yẹn fún jimá tá n kí ìdí ẹnba jẹ ẹni tí ó làákàyè bóyá ó yàwùrà bójẹ́ dìndìnrín kò ní kò ṣe ní tí wọ́n ṣe jimá wọn àwa ń wọn àwa ní irun kíkì wọn àwa nú àwẹ̀. torí díẹ̀ ní ọba gbọ́dọ̀ mójútó làákàyè nínú mójútó làákàyè ni kí á jẹ́ kí wọ́n fún làákàyè ní ìmọ̀ tó tó sí al-ulumu àwọn ìmọ̀ yẹn ni pé education quality education ẹ wá lè rí education tó múnádóko tẹ bá us kó tẹ bá ti us education. ààbọ̀ ààbọ̀ ẹ̀kọ́ ni àga islam ngbe ngbe bọlọ fẹ́ bẹ̀rẹ̀ fún anabi gangan ìmọ̀lẹ́ sọ wípé ikra bisọ̀bíkà alladhi khalaq khalaqa al-insana min alaq ikra rabbuka al-akram alladhi alama al-qalam alama al-insana ma tó ṣe àǹfààní ìmọ̀ ìsìn rẹ̀. wọn èyí bẹ̀bẹ̀ Ijọba ìjọba ní o tó máa bẹ aráàlú pé ẹ wá kọ́ mà kí n fún lójú ṣe yín níjọ́hun kò sí gírèdì nínú mà ọ̀sà máa kà lọ́nà ni lẹ́ẹ̀fì rúmọ́ Malik rahimahullah ó ní àfa tó ń kí lọ́dọ̀ rẹ̀ wọn àdín ní ọgọ́rùn-ún mẹ́ta three hundred scholars. ngbọ wa jọ kan mama ni kini bi mo dé yìí ó ní kò sáfà kan tó ń kí lọ́dọ̀ ẹ̀ tó wà láyé tó lè wà láyé tí ò tún ní kí lọ́dọ̀ hàn ngbọ gbà káàkiri gbà káàkiri gbà káàkiri gbà káàkiri gbà káàkiri wọ́n ní sìn àti létò lórí ọ̀rọ̀ ìmọ̀ nursing school primary school second school university second degree phd e professor nínú Islam láti nursing school téèyàn di professor ọgbọ́n san one naira fẹ́kọ̀ọ́ ìjọba ti san kọ́bọ̀ ìjọba yẹn jà bẹ́ẹ̀ ni ìjọba yẹn ṣe àbòsí sí i síbẹ̀ lórí láti federal dé local government ìyẹn ni òye káwọn ọmọ tálákà kàwé lòdì ká lẹ́kọ̀ọ́ orí wa sì péjọ àwọn ọmọ olówó lọ babájọ sèdẹ́wò àmọ́ ńgbà wà ń pamá skul àwọn làmọ́ ń gbé wọn níjọ́ tá àjọ ń wakọ̀ ní sẹ́ àjọ wakọ̀ mọ́ ò lè ẹ ẹ lè bọ́ ọmọ tí wọ́n pàdé mọ́ àmì òkú tí wọ́n dún lé òkè òkun ni. nínú ẹ nínú àdàbò làákàyè gbogbo ntẹ̀yìn abá mú tí bá kọ làákàyè kọ gbọ́dọ̀ wọlú ẹ bá gbé wọlú ó gbé ni lẹni bíúrì ọtí ọ̀pọ̀ ju omi mímu lọ tí wọ́n bá declare profits annually àwọn tí wọ́n máa compete profit bank and bíúrì tí wọ́n fi ń ṣe ńgbà tí àwọn ìjọba gan mutí ta ló ta ní bẹ́ẹ̀ níjọba nu wọn mélòó ló lè fọ́sọ̀ pé òun kì í mutí tó gbọ́n bá mú omi ò tí ẹ̀dọ́ lórí ọtí oògùn olóró gan ló mu sẹ́yìn tó fẹ́ ṣèjọba yá lórí nìyẹn tí làákà rẹ̀ gan ò pé kì í ṣe èèyàn mọ̀ nǹkan míì lọ́dà àwọn àni asòfin kọ̀ bára yìí mú bóyá oṣù bára yìí mú tí wọ́n ronú bẹ́ẹ̀ ṣe ronú sọpọlọ tí ń bẹ lára yín ń bẹ lára wọn. nínú mọ́jọ́ làákàyè gbogbo ohun tí yàn bá wò tí ibà làákàyè jẹ́ gbogbo ohun tí yàn bá gbọ́ tí ibà làákàyè jẹ́ kò gbọdọ̀ sílù fíìmù mú mi bẹ tí yàn bá wò sẹ́jú mẹ́wàá kò lè balance mọ́tì ìdálẹ̀ kíámà. eré mi ń bẹ tó o bá gbọ́ ilé ayé ti dàrú lọ láéláé nu. o si mbɛ ntaare gɛdɛ lɛ mari postaare ninu ti yaba tó gbɛdɔ mɔjútó ɛlɛɛkɛrin hefsuliman ìmójútó ɔrɔ ɔkɔ bɛ lórí ɔrɔ yɛ nìkɔɔkan individual properties ɔrɔ yɛ ni kíjɔba sàmójútó yɛ ti kankan gbɔdɔ kɔdu múnilé múnilé mo ní nǹkan ìjọba gbọ́dọ̀ mójútó kó tó wá kan ọ̀rọ̀ gbogbo wa alimalu la aa tá ayé tọ́lọ́mù bá kó fún gbogbo wa mineral resources ó waste kódà laba níjọba tí ọba mowó ná àyàn kọmitì tí ọmọ mójútó wọn ń pè ní sọ ha àwọn òmùgọ́nu àwọn àmàbílẹ̀ pé kí ló fẹ́ ná alámọ̀ yọ wọlé lọ́wọ́ bọ́lọ̀ sọ̀sọ́ sọ́ra tó ní sáyìn. Quran chapter four verse seven and six àti ọba ọlọ́ni àti ọba mowó nánú yín ẹ má gbà kí a máa nánà kúnà ẹ má ẹ má yan owó lé lọ ẹ má yan owó lé lọ́wọ́ ni ẹ wá wo táwọn eléyìí ná òde àbí ń sòkú inú ọ̀rọ̀ ọ̀lu ẹ wo yìí ń ṣe pátí ẹ wo dábí ń ṣe òòṣà. yọmba fẹ́ bọ̀ Ọ̀ṣun Òṣogbo ní ìsìn gómìnà ní ọ̀nà wọ̀ Ọ̀ṣun Òṣogbo ẹ̀yọ́ bee gómìnà ní ọ̀nà wọ̀ ẹ̀yọ́ Èkó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀wù bẹ́ẹ̀ sẹ́ ń bá àná tí a bá ń sẹ́ bá dé ẹ̀wù ń bá àná owó tí èyí sọwọ́ owó owó gbogbo wa. àwọn àdánwò a kó sí nìyẹn good governance. nínú àmójútó tí ìjọba tó gbọ́dọ̀ mójútó òun náà ní hifzul ird ọmọlàbí ọ̀nà wọ́n gbọ́dọ̀ mójútó ọ̀nà ọmọnìyàn wọn ọmọnìyàn kankan wọn gbọ́dọ̀ fi wọlé wọn gbọ́dọ̀ fi ọmọlúwàbí ẹ̀ wọlé kò gbọ́dọ̀ kabuku ẹnìkan ò gbọ́dọ̀ sọ̀rọ̀ àbùkù sí ẹnìkan ò gbọ́dọ̀ fi ìwà àbùkù kán kátó àgbà ara láre nínú ìlú tí bí o ti jásí nkankan nàìjíríà jẹ́ kan tá a jásí nǹkan kan ẹ̀rẹ̀ lómi bẹ ní òkú sí tí òun rẹ ní gbé mọ́tò tó wà máa kọjá lórí ni ọmọnìyàn gbé ẹ tàbí mọ́tò gan tí èèyàn sáré kọjá ní àmọ́ tí ń bẹ lábẹ́ ẹ wá lọ́lọ́ ń bínú bó lọ́ sí ní bínú àpọ́nmọ́nìyàn lè fún ọlọ́run lọ́sọ̀nù Suratul Isra Quran chapter seventeen ayah seventy pé walaqad karramna bani Adam ọlọ́dọ́jà wàlá pọ́nmọ́ anábì Adam lé wa hamalinahum fil barri wal bahri àwa alajẹ́ kó lè sẹ̀mí lórí ilẹ̀ kó lè sẹ̀mí lórí omi wọ́n lọ́kì náà mìíràn tó yí báàtì. ọlọ́lá èmi ọlọ́dún wá ṣe ọ̀pọ̀lọpọ̀ téèyàn máa gbádùn téèyàn máa lò ìta jẹ ìta mu ìta wọ̀ ìta gùn ìta máa sùn lórí òun ló náà wà mí tó gbé ẹ̀dẹ́yàn lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ní ìgbọ́láfún tó pọ̀. wọ́n wá yẹn yẹn jẹ wọ́n á lu ní ọ̀nà Si àwọn kan dìde jàǹdùkú àdúgbò wọn á sì ṣe wá báṣubàṣu bọ́ọ̀dọ́dọ̀ ọlọ́pàá ònírí ọ̀nà àbálọ bọ́ọ̀dọ́dọ̀ ìjọba tó pé ọwọ́ ti kanwọ́ awo ti kawo ló fi gbé àkàn àkàn ló pc àkàn ní niger delta àkàn láàrin àkàn boko haram. gbogbo àwọn ìdọ̀tí ìdọ̀tí ni wọ́n láwùjọ ta ló fún OPC license tí a fi ń dá sẹ́dá fún yàn níbo ni àwọn àánú kọ́ṣẹ́ Nàìjíríà yìí mo sì wá wà lọ́nu bá a sínú àmàdàrú láàrin Yorùbá láàrin màdàrú láàrin Haúsá láàrin màdàrú láàrin Yíbò ó wá yíwọ́ máa lọ nísìnyí gbúláyé wá dàrú máa lọ. wọ́n wá pààyàn nípakúpa ọmọdé wa dàbí adìẹ ṣèjọba tẹ̀ ń fún ní pàṣímàkì náà rẹ̀ lẹ́yìn náà ibùsùn náà sọ ẹlẹ́ẹ̀kẹfà nìyẹn ìmójútó àwọn ọmọdé ọkọ bẹ́ẹ̀ lórí báwo la ṣe lóyún wọn pẹpẹ inú ètò ìjọba Islam ọ̀ràn yẹn kíjọba dá sí ètò bá ṣe máa ṣe marriage láwọn ilẹ̀ islam ló islam aláti ní ètò marriage táwọn ni máa fẹ́fẹ́ kú fẹ́ tí wọ́n fi máa ṣe sìnà nígbà pé ọmọ àlè làwọn ń bí jọ ọmọ tá a so ìdílé lórí yẹn bá ti dàgbà ìlú ọba jẹ lọ́dọ̀ yorùbá ẹni bá ń tò ọmọ dàgbà ni abẹ́ ẹ̀kọ́ ni ọmọ àlè ti pọ́ńtà àwọn ọmọ ọmọ tá à ń bí tá à ṣe yigi ọmọ àlè nínú Islam ńgbà tó pa afa gan bí máa lè ọmọ kí ẹ ló fún lóyún bàbá bínú ó tún rán sàsí bàbá yóò rìn lọ ní ó ní yìí tó ń bínú màsáàjì ń rìn lọ wọ́n lọ kú dànù. ájò ìlòmí wá àfa ó dìyàwó ẹ̀yin ò ni nígbà tó pé wọ́n ń bá obìnrin sí gbẹ́ sójú ara ẹ máa wà fọ́ ọ̀daràn níjọ àti gbọ́njú jẹ́ bá fẹ́ sí gbẹ́rẹ́ nílẹ̀ Yorùbá ẹ̀rọ kan sì sọ́wọ́ kan sì sẹ́sẹ̀ ọwọ́ lójú ara lòún sì gbẹ́rẹ́ sí. ọmọdé agbọ́mọ̀jútó wọn ọkọ bẹ́ẹ̀ lórí bóun lọkùnrin àti ẹ̀ sì máa fẹ́ra wọn lẹ́yìn náà bóun ó ṣe máa lóyún bóun ṣe máa bímọ bí wọn bá ń bímọ bó láì sàmójútó ọmọ bíbí gbogbo ẹni Islam lẹ́tọ̀ fún kí ni wọ́n fẹ́ nìsín wọ́n ní ká má bímọ pọ̀ ní wọ́n fẹ́ nìsín family planning family planning kolongo fún àánú yẹn ẹ̀yẹ wò tán mùsùlùmí ṣáájú lásìkò ó máa rọjò alátàlá ni gbogbo olú Islam tí èsì Madina nìkan lumaru kéde pé gbogbo bímabíma tọ́ba ti bímọ tí bá ti ń fi ọyàn lẹ̀ kọ́ máa gbowó nínú Islam èlò ní fúnjọ́ náà lọ́hùn hundred dram ní ìsàbá equivalent ẹ̀ nísìnyí bí ká sọ pé three hundred and seventy five thousand monthly tọ́mọ bá ti fọyàn lẹ̀ báyìí wọ́n mú kọ́ ẹ lọ́sọ̀dọ̀ Umar njọ́ ni ó ti máa gba owó oṣù lẹ́bi máa bá nù wé àwọn afa aṣáájú pé sísà ká wọ owó ọmọdé àbí ọ̀wọ́ owó ọmọdé ṣùgbọ́n táwọn bá ń gbọ́ pé yóò àtakò làkàjà pé sọmọdé lè lówó àbá béèrè ni sọmọdé lówó ṣé wọ́n gán jẹ lówó níjọ́ náà lọ́wọ́ tí wọ́n máa gbà lóṣù nù nígbà bá ti fi ọyàn lẹ̀ ọwọ́ adijọ́ kan umaru wa ń káàkiri láàrin òru ó wá sáà rí ọmọ kẹrìndínlá ń sunkún lọ́ba yìí ojú pé tó kí ló ń pọ́n ẹlẹ́kùn ìyá ẹ̀ ní mo fẹ́ gbẹ̀mí lẹ́nu ní òun sì mọ̀ pé umaru ni kí ló ń pọ́n ẹgbẹ̀mí lẹ́yìn ẹ̀ à ah, ó ní tí a bá fọ yẹn lẹ́ umaru ni fún ọ lówó oníjẹ́ ó mu yan débi à èmi ni mo fẹ́ tó gbowó gbé bàtẹ́ fọ yẹn lẹ́mọ́ lónìí fún lówó mọ́rù yìí sì ń bá sọ tó wọn mọ̀ mọ́rù wa padà dé masalasi jọ kejì ọba kásùnbà tán sẹ́nìgbà tó ti wà níraka alákọ̀ọ́kọ́ tó bẹ̀rẹ̀ fati àló ti ń sunkún fati àló ń kéré omi ń sunkún ẹkún ló sún dé kírun tán lọ́dún kìlọ̀ lọ́dún búta gbàmù gbogbo sásì náà ń sunkún ń gbọ̀ wá sunkún tẹ́rùn wọ́n ní ya amira limomini máa yóò bu kíkì ìrẹ́ olórí àwọn kìlọ̀ ń pẹ́ lẹ́kún ó ní tí ń pa lẹ́kún ní òfin tí mo ṣe tí ọ̀bára àlù lára mu tí ìmọ̀ pé mo ní àwọn èèyàn lára ní tí mo ní kí àwọn obìnrin wa máa gbowó ọmọ wọn gbọ́ ọmọ bá fi ọ̀yàn lẹ̀ wọn jáwọn ọmọ muyàn tán mọ́ o àìwá máa yọ ọmọ ní wọn jó muyàn tán tí wọ́n ti gbọ́yàn lẹ́nu torí pé wọ́n kò fọ́n lówó ó látò ní lọ mo yí òfin náà padà bí wọ́n bá ti ń bí mọ́lẹ̀ tí bá ti ń sẹ́ kí wọ́n máa gbowó. hadhihi siyasatuna àdí hukumat ìjọba ti wá rèé ẹ wá fi wọn òṣùwọ̀n ìjọba tó fún ẹ̀ ń pàṣímàkì. ìtàn wa mùsùlùmí rèé àwa anítàn ẹsẹ̀ tí ò nítàn torí díẹ̀ àfi mùsùlùmí kájára nù kọ́lọ́njẹ́ ajára nù àná ti rí ibi tó dé kátó ra àdúrà gbàdúrà wa.